ìfihàn orí kẹsàn-án. áńgẹ́lì karùn-ún wá fún kàkàkí rẹ̀ mo bá rí ìràwọ̀ kan tí ó ti ojú ọ̀run jábọ́ sí orí ilẹ̀ ayé a fún ìràwọ̀ yìí ní kọ́kọ́rọ́ kànga tí ó jìn tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè dé ìsàlẹ̀ rẹ̀ ó ṣí kànga náà èéfín bá yọ láti inú kànga yìí ó dàbí èéfín iná ìléru ńlá oòrùn àti ojú ọ̀run bá ṣókùnkùn. So nítorí èéfín tí ó jáde láti inú kànga náà àwọn eṣú ti tú jáde láti inú èéfín náà wọ́n lọ sí orí ilẹ̀ ayé a fún wọn ní agbára bíi ti àkéékè ayé a sọ fún wọn pé kí wọ́n má ṣe ohunkóhun sí koríko orí ilẹ̀ tàbí sí ewébẹ̀ tàbí sí igi kan gbogbo àwọn ènìyàn tí kò bá ní èdìdì ọlọ́run níwájú wọn nìkan ni kí wọ́n ṣe léṣe a kò gbà pé kí wọ́n pa wọ́n oró ni kí wọ́n dá wọn fún oṣù márùn-ún kí wọ́n dá wọn lóró bí ìgbà tí àkekèé bá ta ènìyàn ní ọjọ́ náà àwọn ènìyàn yóò máa wá ikú ṣùgbọ́n wọn kò ní kú wọn yóò tọrọ ikú ṣùgbọ́n kò ní súnmọ́ wọn àwọn eṣú wọ̀nyí dàbí àwọn ẹṣin tí a dì ní gàárì láti lọ sójú ogun adé wà ní orí wọn tí ó dàbí adé wúrà ojú wọn dàbí ojú ènìyàn irun wọn dàbí irun obìnrin eyín wọn dàbí ti kìnìún wọ́n ní gbáyà tí ó dàbí gbáyà irin ìró ìyẹ́ wọn dàbí ìró ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ẹlẹ́ṣin tí wọ́n ń sáré lọ sójú ogun wọ́n ní ìrù ti àkéèké tí wọ́n fi lè ta ènìyàn a fún wọn ní agbára nínú ìrù wọn láti ṣe ènìyàn léṣe fún oṣù márùn ọba wọn ni áńgẹ́lì kànga tí ó jè tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè dé ìsàlẹ̀ rẹ̀ orúkọ rẹ̀ ní èdè Hébérù ni abadoni ní èdè gíríkì orúkọ rẹ̀ ni apolioni ìtumọ̀ rẹ̀ ni apanirun. ìṣòro kan ní kọjá ṣùgbọ́n ó tún kù méjì lẹ́yìn èyí. áńgẹ́lì kẹfà fún kàkàkí rẹ̀ mo bá gbóhùn kan láti ara àwọn ìwo tí ó wà lára pẹpẹ ìrúbọ wúrà tí ó wà níwájú ọlọ́run ó sọ fún áńgẹ́lì kẹfà tí ó mú kàkàkí lọ́wọ́ pé. dá àwọn áńgẹ́lì mẹ́rin tí a ti dè ní odò ńlá yúfúrátè sílẹ̀. ni wọ́n bá dá àwọn áńgẹ́lì mẹ́rin náà sílẹ̀. Si a ti pèsè wọn sílẹ̀ fún wákàtí yìí ní ọjọ́ yìí nínú oṣù yìí ní ọdún yìí pé kí wọ́n pa ìdá mẹ́ta gbogbo ènìyàn iye àwọn ọmọ ogun ẹlẹ́ṣin jẹ́ ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọ̀kẹ́ mẹ́wàá mo gbọ́ iye wọn bí àwọn ẹṣin ọ̀hún àti àwọn tí ó wọn ti rí lójú mi lójú ìran nìyí wọ́n gba ọ̀já ìgbàyà tí ó pọ́n bí iná ó dàbí àyìnrín ó tún rí bí imí ọjọ́ orí àwọn ẹṣin náà dàbí orí kìnìún wọ́n ń yọ iná àti èéfín àti imí ọjọ́ lẹ́nu ohun ìjàmbá mẹ́ta yìí tí ó ń yọ jáde lẹ́nu wọn pa ìdá mẹ́ta àwọn ènìyàn agbára àwọn ẹṣin wọ̀nyí wà ní ẹnu wọn àti ní ìrù wọn nítorí ìrù wọn dàbí ejò wọ́n ní orí ó sì ni wọ́n fi ń ṣe àwọn ènìyàn léṣe àwọn ènìyàn tí ó kù tí wọn kò kú nínú àjàkálẹ̀ àrùn yìí kò ronúpìwàdà wọn kò kọ iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń bọ sílẹ̀ ṣùgbọ́n wọ́n tún ń sìn àwọn ẹ̀mí burúkú àti òrìṣà wúrà ti fàdákà ti idẹ ti òkúta àti ti igi àwọn òrìṣà tí kò lè ríran wọn kò lè gbọ́ràn bẹ́ẹ̀ ni wọn kò lè rìn àwọn ènìyàn náà kò ronúpìwàdà kúrò nínú ìwà ìpànìyàn ìwà oṣó ìwà àgbèrè àti ìwà olè wọn